mo ṣe ń wo ọmọ yìí lọ mo sì ti nífẹ̀ẹ́. ọ̀rẹ́ mi eré. ó dé ọmọ fẹ́. kì í ju ẹ̀yìn. Ah! ẹ bọ́ síta o. ẹ jọ àwọn wo nìyẹn. àwa ni o ẹ bọ̀ sọ́jà báyìí ẹ wà lọ́ra láńtà ẹ wà jódodo rẹ̀ mo rò pé ẹ̀rá àyèjò gbọ̀ wà kékeré. ẹ̀wù ẹ má jẹ ìtàn yín mo nífẹ̀ẹ́ ṣáájú o gbogbo nǹkan tí ọkùnrin fi tọ́jú obìnrin láyé yìí ó ní máa fi tọ́jú ẹ̀. èmi sí àkíyè. ẹ pé kán máa gbé kiri sábẹ́ ṣòkòtò náà fi ń jọkùnrin. ayọ̀ mi ibi tí mo lè wà You ṣe tí bàbá di òtí. Ṣadé. Akin. Ah! Kí ni mo ṣe? Ẹjọ́ bá tiẹ̀ máa lọ́kọ̀, bá pẹ́pẹ́ ìyẹlẹyẹ máa ń wọ́tọ̀ kí ní dẹ̀dẹ̀. Èmọ̀ tí wàá wọ̀lú báyìí o, àbúrò nǹkan, Akin wá di ọkọ arúgbó báyìí. Kò sí tí ò ṣẹlẹ̀ ilé ayé ta wà. Kí ọmọ tèmi kó fẹ̀yà tiẹ̀, ó dẹ̀ ń porí yìí ti burú àgbàlagbà tẹ ẹ jẹ́ ni ní ìjọra lẹ́ẹ̀kẹ́ yín sì máa kó bòyí lórí àwọn àlọ́ òsì tí ọ̀dà tí òsèré mú jáde tí wọ́n kọ fún yín. ojú àṣà ìrí àwòjì yìí rọrùn àní rí bí nílẹ̀ yìí o. àṣẹ àṣẹ. kì í ṣe gbogbo àgbàlagbà ní máa rí nǹkan náà kojú tó wọnú ó lè ju ohun ló ba tẹlòmíì jẹ. ẹgbẹ́ kan ló ta lé mi ní abúlé ọ̀dọ̀ wa. akọ̀yà bẹ́ńlẹ̀. tí ẹ bá ti pé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ah. Ah, ọ̀rọ̀ yìí ti tojú sú èmi o. ó ń bọ̀ ń bọ̀ àwọn ni o ojú ni wọ́n ọgọ fọlù tán. a jẹ́ wípé àwọn ọ̀dọ́bìnrin yìí ti ń da ọwọ́ wú nìyẹn. ah wọ́n dọwọ́ wú o.